wabarakatuh. Igeṣẹ́ ọdá sí ọmọ sí gẹrẹ. Nínú àwọn ọ̀rọ̀ tẹ́ bá sọ, wọ́n náà ni pé ẹni tí ẹ pé ó mọ̀ yí pé nǹkan tí èèyàn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì ìtàlẹ̀ mọ̀ yí pé ẹni yìí nínú nǹkan tó gbọ́yé ni. Àmọ́ kan yẹn kò tí jẹ́ nǹkan tí ó rinlẹ̀ nínú ọkàn rẹ̀ bóò ni nǹkan yìí ṣé wọ́n ní ìrìnmọ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní àbí akọ̀rùn. ìbéèrè alákọ̀ọ́kọ́ pé ṣó dáa kéèyàn máa sín gbẹ́rẹ́ kó dáa kéèyàn máa sín gbẹ́rẹ́ torí pé tí wọ́n ń pè ní gbẹ́rẹ́ tá a ti mà tán bá ní gbẹ́rẹ́ gbẹ́rẹ́ lọ́dọ̀ Yorùbá kò síbi tá a ti sọ gbólóhùn gbẹ́rẹ́ oògùn abẹnú gọ̀ǹgọ̀ tí wọ́n fi bíléèdì rè bọ ara tán bò mọ́nú ara ni wọ́n ń pè bẹ́ẹ̀ mo kílẹ̀ tọ́ba ní gbẹ́rẹ́ lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ tá a fẹ́ bù mọ́ inú ara a fẹ́ kó kan ẹ̀jẹ̀ ara wa tó yé so a wá fi bíléèdì a wá fi ya ara àyẹ̀tẹ̀ wá fi oògùn yẹn a wá fi ra so yẹn ni wọ́n ń pè ní gbẹ́rẹ́ so kódà gbẹ́rẹ́ kò yàtọ̀ sí pàrọ̀ kò yàtọ̀ sí paro ni èyí tí wọ́n ń so mọ́ ara èyí tí ń gbé so àti yìí tá ń bò mọ́lẹ̀ àti gbẹ́rẹ́ tá a ti sínú ara tẹ̀mímà náà ni gbogbo ẹ̀ abe tẹ̀mímà ó ń dín nǹkan kan pàró náà ló kó so tẹ̀mímà nínú ìṣẹ̀lẹ̀ Islam o náà ni gbogbo ohun téèyàn bá gbé ara ní so àbẹ́yàn gbé kọ́lé àbẹ́yàn bò mọ́lẹ̀ láti fi wá ìdáàbòbò àbí ìmórìbọ́n bíi ìnira kan so eléyìí ò dáa. mọ̀rọ̀kó clear ṣùgbọ́n tó bá já sí pé ẹnìkan ẹ̀jẹ̀ bóyá ọyún wú sí ní ara àbí ẹ̀jẹ̀ dì sí ní ibì kan lára ló wá fi bíléèdì yá tó wá kẹ́jẹ̀ yẹn lè tú jáde àbí kí ọyún yẹn lè tú jáde yorùbá náà kì í pè yẹn ní gbẹ́rẹ́ òun kọ́ ni wọ́n gbà lérò pẹ̀lú gbẹ́rẹ́ tó tó torí pé gbẹ́rẹ́ gangan tó tún jẹ́ gbẹ́rẹ́ náà ni ó máa ń níye gbẹ́rẹ́ ó máa ń níye wọ́n lè ní gbẹ́rẹ́ mẹ́ta sórí kéríkì ara gbogbo orí kéríkì ara àti gbogbo tó jẹ́ jọ́ìntì ara báyìí gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta kan tó kékeré yẹn pa so wọ́n lè ní látòrí láti wájú orí dé pàkọ́ one hundred and eleven wàá sin síbẹ̀ wọ́n á sì ká yóò pé tí o bá pé iye òǹkà tí ṣe ìtọ́nà àlùjáde wọn fún wọn wọn ò ní ṣe kí ni wọn ò ní dáwọ́ ẹ̀ dúró so nǹkan pè ń gbẹ́rẹ́ nù. No wọ́n lè sin síbí báyìí gbẹ́rẹ́ àfọ̀sẹ́ bá ti sin síbí mẹ́ta tó ti fi kìíní ra tí ó bá ti fẹ́ kọ̀máǹdì èèyàn tó fẹ́ sàtì lásàtì pé kó fi kọ̀máǹdì ẹ̀ ó kẹta wọn báyìí ni wọ́n ti báyìí yóò kàn sọ̀rọ̀ ni so oríṣiríṣi náà ni kódà máa ń ṣètòjú a máa ń ṣètòjú ojú yẹn náà ní ẹni tó bá sin ó ní iye ìgbà tí ó sì ju owó kó tó kọ̀ máa ń di yẹn tó bá sin sísá lójú ẹ̀ àpè láyìn tí yẹn náà mọ̀ tẹ́lẹ̀ ni ó ní ìgbà tí ó sì ju owó yẹn kó tó kọ̀ máa ń di yẹn tó bá wù ọ́ tó gbójú tó wù ọ́ tó gbójú tó wù ọ́ tó gbójú tó bá ti wù ó pé báyìí yóò fojú kọ̀ máa ń di yẹn nìyẹn kò ní sọ̀rọ̀ ẹgbẹ́ sáà rí pé òun ń lọ ní ń bẹ lọ́wọ́ àwọn èèyàn bọ́ gbogbo ẹ̀ náà àlùjánu ni wọ́n ń lò sóye àlùjánu ni wọ́n ń lò so gbogbo ohun tá ń pè ní gbẹ́rẹ́ nìyẹn so kò wá síbi tí wọ́n èyí sin sí kò síbi tí wọ́n èyí sin sí kódà àwọn atún máa sin gbẹ́rẹ́ ojú ara ibẹ̀ iná ti máa ń sábà kó bọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ti máa ń tọ̀ wọ́n lọ gbígbẹ́rẹ́ eléyìí ojú ara yín ni wọ́n sì sí tó náà bá ti gbé ìṣòro burúkú tí èsì ìṣòro tí ṣètọ́ ni tó kírètì fún ní ìṣòro lọ ní ọ̀nà rẹ̀ dì yóò kàn máa bọ́ra rẹ̀ lẹ̀ fún ẹnìkan ni kó máa sin àti gbogbo oríṣiríṣi àwọn aránù kódà wọn máa ń sin sígbàyà obìnrin gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ àwọn àfa gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ àwọn àfa tó máa ń ṣe dáadáa tó wọ́n ní ìtàn máa ń sin síbàdí gbogbo ẹ̀ pátápátá kò sí ìdí òsì torí ẹ̀ ló bọ̀ ya pé ń pè ní gbẹ́rẹ́ aburú ni aburú ni jẹ́ gbẹ́rẹ́ ṣírí púpọ̀ ń bẹ gan so but ẹni tẹ́jẹ̀ so sí la gẹ́gẹ́ bá a ti sọ àbí ọyún tó yá ní bíléèdì ìyẹn èyí ṣe gbẹ́rẹ́ kankan so kò sì ní ló ń kà yóò kàn yá tí kìnìún yóò fi súdánù náà tó lè kó burú wallahu alam kéèyàn ó káànájú sọ̀rọ̀ kọ́ ló ń káànájú sọ̀rọ̀ kó má rinlẹ̀ síyàn nínú ọkàn dàtí kí ó má tẹ́ èèyàn lọ́rùn tó pé ṣé ẹ̀ṣẹ̀ ni àbí kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni bọ̀ kéèyàn máa bẹ lọ́wọ́n ọba kọ́ lọ́wọ́n bó rọ ẹ̀mí èèyàn kó tó yányá kò sẹ́ni tí yìí sábà kó sí i àfàwọn èèyàn díẹ̀ náà ni nígbà míì tí ṣètọ́ni bá lóyàn èèyàn kàn rí kẹ̀kẹ́ táfà tó ń sọ bóyá gbọ́ wá sílẹ̀ ah kíni náà tí wàá fẹ́ ṣètọ́ni lè gbé wá síyàn lẹ́mìí ní àsìkò gbà téèyàn kọ́kọ́ gbọ́ yẹn ó lè má tẹ̀yàn lọ́rùn so èyí ń rọ èmi èèyàn fún òdodo níbọ̀ kéèyàn ti fi kọ́ra kalẹ̀ pé jọ́kíjọ́ tí n bá ti lè gbọ́ pé ànábì ló sọ̀rọ̀ sọ pé àyà kúránì yìí sábà sórí funfun téèyàn bá ti jẹ́ni títí ń strong but ibi tí àṣìṣe yẹn ti máa ń wọlé tọ̀ wá níbi àyà kúránì hadith èyí ó ti máa pèsè ẹ̀ka rẹ̀ pé jọ́ tí n bá ti lè gbọ́ ohun tí ò tẹ́mi lọ́rùn àbí tí ń gbọ́ rí bóyá àfẹ́kì bísínẹ́sì mi kan ni bóyá àfẹ́kì kankan tí mò ń ṣe ni pé ànábì ti sọ báyìí àbúrò ìsìlámù ti ṣe báyìí kọ́lọ̀ ń dákun kó máa rọ kàn mí ìjọ tí yẹn bá ti gbọ́ tí yóò bá tiẹ̀ ní ọkàn yẹn lára yóò fúyẹ́ torí pé yẹn náà ti rẹ́ dìde ọjọ́ yẹn tó kọ́lọ̀ ń dákun kó rọ kàn wá fún òdodo wallahu alam. nípa àlàyé nípa pos mo gbọ́ bọ̀ tara yìí ò yé mi tó tó ń fẹ́ kí ṣàlàyé fún mi ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni pé ọmọ ìyá kan òdodo wọn ti gbọ́ kò tẹ̀lé ńlá kó máa fi súnmọ̀ sí ẹ̀yẹ àti ń gbìyànjú láti bá sọ bí a ọlọ́ni kára tó gbọ́ súnmọ́ yìí but kò wá ń fẹ́ tọ́nà bí ẹni bẹ́ẹ̀ ṣe a lè bá yẹn kì ká má tà sí mọ́ ọ̀rọ̀ ká sì máa ṣe báyìí ṣe lọ. nàmbà fọ. ìbéèrè tèmi pé báwo la ṣe máa mọ àwọn súnmọ́ tó já sí pé súnmọ́ ilé wájibù ni súnmọ́ ilé mustahabu àti súnmọ́ ilé ìgbẹ́ pé mọ̀ákádà ni tó báwo la ṣe máa mọ̀ pé àwọn kan lábàá fún ọ̀pẹ́ súnmọ́. now ìbéèrè ẹni alákọ̀ọ́kọ́ nípa pé pos ká ṣàlàyé rẹ̀ bóyá kí á sọ yẹn di kọ́ thursday lójú àsìkò nílé yẹn dúró àlàyé ẹ̀ tán so ká sọ di alcohol thursday kẹ́niyẹn kó wá kì í sábà one thursday kó one thursday lè kó wá béèrè ẹ̀ ṣé thursday ni àbí friday south side friday ẹ̀ wá béèrè ẹ̀ friday ẹ̀ mo fi yẹn náà fẹ́ wá sí. Si, a ti sọ sọ sọ àti àwọn afáàtì máa ń sọ dáadáa òtí bá ti wáyé wá bẹ̀rẹ̀ ní friday ẹni tó náà bá wò pé àkòyé mi náà ó wá ní friday tó tún wá tún gbọ́. then ẹlẹ́ẹ̀kejì ẹni tí à ń ṣàlàyé súnà fún tí kò tí ó fẹ́ máa ṣe bọ̀ kò tọ́nà dáadáa àbí ṣé tá a bá ti sọ fún sọ fún ká padà pààtì ni àbí ká sì máa pè é àyípa mùsùlùmí sì láti má máa fà sídìí òdodo. a máa gbìyànjú lórí mùsùlùmí kódà tẹ́ni tí èsì mùsùlùmí gan títí tọ́lọ́wọ́n bó fi ní kó gba òdodo ọ̀ kó kú ẹ̀wọ́n bá ti kú àlè rí fàmọ́ ìwọ́n ká wá jákàmùnà lára ìkẹ́ ọlọ́run ọba ni ká máa pèèyàn sí Islam kó sì gbà àyèdè jákàmùnà ìkẹ́ ọlọ́run sotori àníjó sú láti máa pa àwọn èèyàn sùúrù la máa ń ṣe láti máa fi pa àwọn èèyàn so a máa pè é a máa pè é a máa pè títí tí ó fi gbà náà ni tábàdí fáwọn lo mẹ́tọ́dì kan pẹ̀lú ẹ̀ bóyá òní òjò gbà bóyá ó le jù a tún lè wò pé òkè ká tún sọ́ọ́dì ẹ̀ ká tún wo mẹ́tọ́dì tá a lè lé kíni tá a lè mọ́ rántí pé ẹnìkan ní àìpẹ́ yìí òun ó ṣe nǹkan kan èmi wá kọ̀ǹdẹ́mù kíní yẹn wọ́n á rí pé mo kọ̀ǹdẹ́mù kíní yẹn mo pè é sáà kíní yìí kò lọ báyìí báyìí báyìí ni wọ́n ṣe wọ́n á mo yẹ pé yẹn ni nígbà tó di jọ́kì mo rí changes pé ó fẹ́ máa ṣe gbáǹkúgbáǹkú díẹ̀ díẹ̀ wọ́n á ní ká bá ń fún ní kinní kan mọ́ fún ní gift. ó tún wá yá kò wá kí mi náà pé àyè ṣe jíṣẹ́ ó tún wá yá mo tún wá rí pé ah, ẹnìkan tó súnmọ́ ó sàn sí jàgbọ̀n kan wọ́n á ní ẹ bá ara kínní fún ọmọ ẹ lọ́dọ̀ ya kínní. mo sábẹ́ fi fa ojú ẹ̀ mara náà ni gbajúmọ̀ fi ṣe yẹn mo kàn rí pé ti ń túra ká padà ni. so èèyàn máa ń sọ di àwọn èèyàn àwọn èèyàn òfin rí bákan náà mo kàn mọ́ yẹn wá bí ẹ̀kọ́ ni o èèyàn máa ń sọ di ẹlòmíì ó lè já sí pé ọ̀rọ̀ lásán kọ́ lèèyàn ó fi fẹ̀mí ẹ̀ sọ́dọ̀ èèyàn tó pé ó lè já sí pé pẹ̀lú dáadáa míì èèyàn ó fi kún láti lè fi fa èmi ànábì náà máa ń ṣe bẹ́ẹ̀ irú yẹn ni eh, hadisi afáwọ Abu Sa'id al-Khudri kọ́ nígbà tá ànábì ogun Hunain tí wọ́n dé lára àwọn Quraysh tí wọ́n ẹ̀ṣẹ̀ gba Islam tí wọ́n ẹ̀ṣẹ̀ kó onu kúfúrú ànábì fẹ́lómi ní ràkúnmí ọgọ́rùn-ún pé máa kó lọ nínú Madina kíní yẹn bínú àwọn tó já wọn ọmọ kéékèèké àwọn ànsọ́rí ó bí wọn nú pé ah, ah ọlọ́run kò forí àyè nìkan sọ pé á ah, ọlọ́run kò forí jìn ànábì yà àwa wà ń lé àrí kẹkẹ ẹnìkan sì ń gba ràkúnmí ọgọ́rùn tó bá náà yóò ti sọ tó ti tẹ́mi rẹ ti tó ti ju ó fún dáná yẹ pé ní tó bá ni no comment so ńgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn dé ti gbọ́ ànẹ́bì sallallahu alayhi wa sallam wa nìkan dá àwọn kùrẹ́ṣì nìkan péjọ i mean àwọn ànsọ́rí nìkan tó ń gbà tí wọ́n wá dá wọn pè síbi kan ànábì wá àdírẹ́sì wọn pé mo gbọ́ báyìí báyìí báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ní àwọn tí mò ń fún yìí mò ń fún wọn lóòótọ́ torí ike mo rí kí wọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú kúfúrò ní láti lè fi fa ọkàn wọn kó fi rinlẹ̀ dáadáa ni láti lè fi fojú wọn mára ni kò tẹ́yìn lọ́rùn káwọn kó property lọ kẹ́yìn sì mú ànábì lọ sí ilé nígbà tá anabi sọ̀rọ̀ yẹn ni wọ́n dún wọn ní à ah, eléyìí tẹ́ wa lọ́rùn kó já sáwa ní alànàbì tó inú wọn ṣe kíni ó dùn tó tá anabi ṣe ń bẹ̀ yẹn ràkúnmí ọgọ́rùn-ún fẹ́ nìkan àwọn àgbà òsì tí ì rí ìkankan pọ̀tà anabi ló ń bẹ̀ yẹn ní ó wò pé ọ̀rọ̀ nìkan gbà mí kọ́ ẹ̀ fi dáadáa ẹ̀ fi fojú ẹlòmíì mára ẹ lè má nígẹ̀ẹ́sà wọ́nà láti àti pé kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ fi fojú ẹ̀ mára tó ní ká bá ń pè àsọdì rẹ̀ á tún wọ́nà wọn la tún lè gbà bá lò ó so ìyẹn jẹ́ bá àárín yẹn ṣe jẹ́ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú náà kó já sí ẹni tá a fẹ́ pé kì í ṣẹni tó kó bá wa gangan tó bá já sí ẹni tá a fẹ́ fà ẹni tí ó kó bá wa ni alaykum anfusakum la yadurrukum man dalla idha ẹ̀yin là kọ́kọ́ kẹ́ kọ́kọ́ mójútó ra yín ẹni tí ò báyìí tí mànà ẹ má jò sẹ́yìn nù tọ́lọ̀ ń sọ nìyẹn so òyìn rẹ̀ àtẹ̀tẹ̀ sáfẹ́ ah, ó ti fẹ́ kó bá mi so tó ẹ pé kó má bàa kó bá yẹn lè pàtì báyìí pé èèyàn rí i pé kò lákòóbá kan akànṣe ń pa náà ni yóò sì máa fà á náà ni tí ọlọ́wọ́ fi ní kó gbà yẹn jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn ìbéèrè tí àfa béèrè ní béèrè ẹlẹ́ẹ̀kejì ìyẹn olùbéèrè kejì pé kí làwọn kan tá a fi máa tó jẹ́ wájib tó jẹ́ mustahabu tó jẹ́ àbí Hmm? tó jẹ́ súnà mu'akkada so àwọn nǹkan tá a fi máa ń mọ àwọn àlùfáà ẹ̀sìn ti ṣe àlàyé ẹ̀rí àwọn alfaz àwọn gbólóhùn tá a fi máa ń mọ̀ wípé ọ̀ràn àyàn ní nǹkan yìí àgbọ́dọ̀ má ṣe ó wà nínú ṣẹ̀ríà. àkókò àwọn àfáà sọ fún wa pé al-asnufil amri tá a bá ti lè rí ọ̀rọ̀ tán pa wá láṣẹ pé ṣe nǹkan báyìí ìpìlẹ̀ àṣẹ ni kí ọ̀ràn yẹn ni ká tẹ̀lé bẹ́ẹ̀ ni àbí kọ́ tó a kọ́kọ́ gbá ọ̀ràn ni kí n ṣe nǹkan yìí ká tó wá gbà pé àṣẹ bíbà yìí kì í dandan ni ká rí nǹkan kan tí ó so mọ́ ọ̀rọ̀ yẹn yálà nínú ọ̀rọ̀ yẹn ó kílẹ̀ àjò so lára àwọn nǹkan tá a máa wò nìyẹn so àti ráṣẹ ọ̀ràn yẹn ni kí wá sọ̀ràn yẹn à ń láti rí ní tí ó máa tọ́ka pé kí n sọ̀ràn yẹn nínú ọ̀rọ̀ yẹn gangan àbí nínú ọ̀rọ̀ mi láti máa ń lo gbogbo ẹ̀rí papọ̀ mọ́ ara wọn so yẹn jẹ́ ọ̀kan ni tabati wa lè rí ẹ̀rí tó ti ń sọ fún wa pé amúrù yẹn kì í ṣe ọ̀ràn yẹn so amúrù ìrìṣàdù wàlẹ̀sì báàbù ni ìtọ́nisọ́nà àti ìnífẹ̀ẹ́ pé ṣe nǹkan báyìí ni nígbà náà àti wá gẹ̀ẹ́sì ẹ̀mẹ́ ẹ̀ wípé kí ni wàá jẹ́mẹ̀ ẹ̀ ó ti wá di mustahabu nìyẹn òun náà máa ń pè ní sunna so téèyàn bá kéwú tẹ̀síwájú èèyàn máa ra nǹkan téèyàn bá kọ́ usulul fiqi so èèyàn ó kọ́ yẹn láwọn nǹkan yìí bí èèyàn ṣe ń dárò àwọn nǹkan báyẹn mọ̀ tó bá ìdílé ròyìn lójú náà péyìn òtí ẹ̀ tí ìmọ̀ òṣòlò lùfíkì náà níwọ̀n bá yìí téèyàn nídìí ń bẹ̀ torí pé téèyàn bá wọnú jù èèyàn padà fún sọnù náà ṣùgbọ́n ó níwọ̀n bá bi téèyàn nídìí níbẹ̀ ni tí ò bá sì wá mọ̀ wọn bá yẹn náà èèyàn lè wádìí pé òkè kí làwọn àfa sọ lórí àlámàrí ọ̀rọ̀ yìí lápẹjù ẹ̀ sì ìwẹ̀ júmọ̀ ànísìn tẹ́ ọ kó wà nínú sọ hadith pé gúúsùlù júmọ̀ àti wájibun ala محتلم غسل يوم الجمعة واجب على كل محتلم nínú ìwáyé mi ní hakun àlàkùlì mùsùlùmí bó ṣe wà nìyẹn tó àwọn àfáàsì pín sí méjì lórí àlámọ̀rí yẹn àwọn míì lọ́ràn yẹn àwọn míì ní kìí ṣe ọ̀ràn yẹn tó àwọn tó fẹ́ pọ̀ jù sọ pé ọ̀ràn yẹn ni but àwọn míì sọ pé kìí ṣe ọ̀ràn yẹn tó tẹ̀wọ̀n pé hadith yẹn gẹ́gẹ́ zọ́ irú hadith yẹn sọ fún wa pé ọ̀ràn yẹn ni káwé ń jọjú mọ́ àbí n tó wà nù hadith yẹn gan sọ fún wa pé ọ̀ràn àyàn ní káwọ̀ ẹ̀jọ̀ jímọ̀ ó wá pé pé ìjà ààrẹ rí mi tó fẹ́ mú wa sọ pé ọ̀ràn yẹn bẹ̀ yẹn o ọ̀ràn yẹn tí èyí sọ̀ràn yẹn ìdẹ́sẹ̀ ni but ọ̀ràn yẹn tó dáa láti mójútó ni sẹ́rí irú gbólóhùn yẹn tá a bá ti lè rí irú gbólóhùn tó bá pè kankan ní ọ̀ràn yẹn tá a bá ti lè rẹ́ẹ̀rí kan fún wa tó bá dẹ̀ ẹ́ irú ọ̀ràn yẹn yẹn náà máa ń pè ní súnàmù akada ẹ̀gbọ́n yìí ẹ̀rí wá pé ó pè yẹn kan yẹn lọ́nà yẹn àwa padà rí ẹ̀rí mi ń bò míì tó dẹ̀ tẹ́ẹ̀rí bá fi lè dẹ́ kì í sọ̀nà yẹn mọ́ yóò padà bọ́ sí stéèjì ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ súnà súnà náà wá máa ń nípa jura wọn lọ wọ́n wá pé irú yẹn ní súnnẹ́tún mọ̀ àkàdà so irú yẹn làwọn àlùfáà mi sọ pé ìwẹ́jọ́ tí màá ṣe wájib súnà ni àmì òtún àmì òtún sọ pé súnà mọ̀ àkàdà torí pé ànábì náà sọ pé hakùn wájib wọn á ní súnà mọ akádà ní níbẹ̀ yẹn kì í ṣe ọ̀ràn àyàn bùtà àwọn afáàmì gbà pé ọ̀ràn yẹn mo mú alápèjúwe tó gbọ́dọ̀ tó wá pé kì í sọ̀ràn yẹn àwọn náà láwọn ẹ̀rí tí wọ́n rí mú wá wọ́n láwọn ẹ̀rí tí wọ́n jẹ́ kí ni tán rí mú wá tọ́wọ́n tó sì ní ọ̀ràn yẹn ni ó lè sì táwọn náà pọ̀ lórí ẹ̀rí táwọn tó ní kì í sọ̀ràn yẹn mú wá wọ́n sọ pé ẹ̀fẹ́ rí ilẹ̀ bá ní lọ́wọ́ àwọn òjúwọ́lẹ̀ fún yín pé kì í ṣe ọ̀ràn ìtúrípá wa ní èsì míì tá a lè pọ̀ lórí rẹ̀ lọ́dọ̀ tiwa so àwọn wá gbé tí wọ́n gbé tún ọ̀tọ̀ nìyẹn so ló fà á sí pé èyí tó fi ń da náà ni pé irú àwọn nǹkan yẹn tí yẹn bá ti rí pé ìdá nǹkan yóò pè nǹkan lọ́nà yóò pè nǹkan ní wájìb kéèyàn mójútó torí pé gbogbo àfáà náà ló fẹnu kò lórí pé ihun tó bá jẹ́ súnà náà òun ní ká máa gbé jùlẹ̀ torí pé lára ìmọ̀ mójútó súnà náà ń tọ́ka àlékún ìmánì àti àlékún ìtìbá béèyàn ṣe ní ojú kòkòrò pé àní ìní fi nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn kó bọ́mọ́ mi ní ọwọ́ tó gbogbo àfáà náà ló gbà wípé àkà ń sọ̀dájọ́ ni but kìí ṣe pé ń ń sọ ni pé ẹ máa fojú kiri rẹ̀ àbí ẹ máa fi falẹ̀ but agbègbè ìdájọ́ ẹnìyàn gbẹ̀sẹ̀ àbí kò ní gbẹ̀sẹ̀ lájọ ń fà mára wa ní ọwọ́ but àwọn tó gbà yí pé kí sọ́ra yẹn náà tó túnmọ̀ pé ẹnìyàn ò ní gbẹ̀sẹ̀ tí ò bá ti tún rọ́lù àwọn ìdájọ́ míì ní wọ́n sọ pé kó ṣe náà ló lọ́lá ó dàbí ọ̀rọ̀ nìkan ọ̀bùn níta àwọn sọ pé ọ̀ràn yẹn ni àwọn fámìlì sọ pé kì í sọ̀ràn yẹn gbogbo wọn náà máa sọ kàn án tó ní yìí sọ̀ràn yẹn náà sọ pé ṣùgbọ́n lílo rẹ̀ dáa ju ó lọ́la ju kéèyàn máa lò lọ àwọn náà sọ bẹ́ẹ̀ bọ̀dù níta fẹ́ sáfún ni pé á sàárẹ̀ ni tó lè sọ fún apẹ́lẹ́sẹ̀ lẹ́nu yìí tí ò bá lò ká tó máa lé ìgbàgbọ́ wípé ẹni tí ò bá ti ló so ẹjẹ́ àdábìrin yẹn dúró àtọ́jọ́ tó wá dàdó báyìí insha Allah ta'ala èyí tó bá kó kákó pàdé àwọn àfa wa ní àwọn àkàlàkọ́tù abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó má ṣe ṣàánú wa اللهم ربنا اجعلنا ممن يبشرون بالجنة والأمن عند الموت ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا لا تجعلنا وأهلنا وذرياتنا من المغضوب عليهم ولا الضالين